àgbàánú ṣàánú mi bo lójú ẹwà ọmọ méjì mo bí àkọ́bí lórin lọ láàyè yìí ọlọ́run ṣàánú mi. ó ṣàṣọrùn ni kò tí ì kú hm. tó bá wá kú kí lè wá fẹ́ ṣe. ẹ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. ọ̀ bẹ́ẹ̀ bí màdé káfà ó. báwo ni ṣọwọ́ òkè kí ló ń ṣe ẹ́. Ah, no no no kí ni tí wọn gbọ́ pépè tó lọ́pọ̀ ìbéèrè. ọkọ ló send message. ìgbà tí wọn send message. mi láì. ẹni sùúrù ẹni alẹ́ni ọkọ fúnláyọ̀ ẹsẹ̀ sùúrù ẹsẹ̀ sùúrù. gbígbẹ wájú yìí gbẹ. yóò gbẹ yóò gbẹ ẹ dákun ẹ máa ṣe díẹ̀ díẹ̀ o ẹ má sọ pé torí pẹjá lákọ̀wé ká máa fi ojú ìbò ká máa ìtẹ̀lẹ̀ kọ́ dá o. nígbà tó mú àbúrò ìyàwó ẹ̀ ní ìsìn tó mú ẹnu tó ń sílẹ̀ ní kọ́ dáa bí báwo mo understand kí ló ṣẹlẹ̀. àkí ni àná ń wè kálíwárì àbúrò ìyàwó ẹ̀ tó fẹ́ sílé tẹ́ ṣe gbéyàwó. ẹ wo ẹ wo ẹ wo kí ló wá wá. wá wọ wá. ọmọ kí ló sọmọ. ló sọnù. ọmọ wo ló sọnù. ẹ má ṣe báyìí bàbá ojú ti ẹ máa fara balẹ̀ gbójú. Hm? kìrìà. ẹ gbalé síbi ló bá pè é. tọ́lá agbójú. máa wọ̀ fún ọ sí ẹ ra dáàbì kí ni kọ́tẹ́fẹ́ gẹ̀ẹ́gọ̀ kan. àná mi. àná mi àná ni. àná ni. àbí àbójú mi tàn lala jẹ ni àbí mo lálà. bí báwo. mo lè rí kúrì. àbí kí ni nǹkan tẹ́ fẹ́ jẹ gbogbo iwájú ń Papsi, papsi, papsi, kí lẹ fẹ́, papsi, kí lẹ fẹ́, papsi, kí lẹ fẹ́ jẹ. Kí wọ́n pààrọ̀ àná. Màá jọ ẹ̀yin ti yé.